ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run ó sì tún wí pé ògo ni fún olódùmarè ẹni tó ti wà káyé tó wà ẹni tó wà ní ìhà tèmi tó wà ní ìhà tiẹ ẹni tó ń tọ́jú rẹ lọ́nà gbogbo ẹni tó ń pa wá mọ́ nínú ìrìn àjò wa mo tún wí pé ògo ni fún orúkọ rẹ nínú àdúrà ti ọ̀sẹ̀ yìí òní ti ṣe ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tuntun mo súre fún ọ ní àárọ̀ kùtùkùtù lórúkọ jésù kristi ẹ̀mí mímọ́ kó gbàdúrà fún tá a bá rí ohunkóhun ẹ̀ṣẹ̀ ìrékọjá tó lè mú kí ìre kùtùkùtù òwúrọ̀ yìí kó má ṣẹ mọ́ ọ lára lórúkọ jésù ẹ̀mí mímọ́ dáríjì bíbélì sáà wí pé àṣà lọ́gbẹ́ nítorí ìrékọjá wa gbogbo ẹ̀ṣẹ̀ tó lè dúró bí ìdènà fún ìre tàárọ̀ yìí lórúkọ Jésù olùgbàlà àánú Ọlọ́run pa ẹ̀ṣẹ̀ rẹ́ mo béèrè fún àánú ńlá tó tayọ sínú ayé rẹ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí mo béèrè fún àánú ńlá àánú tí ò lẹ́gbẹ́ àánú tí ò lódiwọ̀n ó wí pé òun ó ṣàánú fún àwọn tóun ó ṣàánú fún lórúkọ jésù kristi ti násárẹ́tì nínú ọ̀sẹ̀ yìí wàá rí àánú gbà àánú láti borí gbogbo ìṣòro rẹ láti borí ogun rẹ láti borí ìdojúkọ rẹ láti borí gbogbo ipá àti agbára tó lókọ̀nà tó gbégbà àánú ńlá tí ó ṣẹ́gun ènìyàn fún ọ àánú ńlá tí ó ṣẹ́gun onílara fún ọ àánú ńlá tí ó gbà ọ́ lọ́wọ́ amọ̀niṣe ni. Sheni lórúkọ jésù olùgbàlà ìṣẹ̀dá rẹ kó rí àánú gbà gbogbo ẹ̀dá tó ń fìlara bá ọ lò níbi okòwò rẹ níbi iṣẹ́ rẹ nínú ẹbí tá a ti bí ọ nínú ilé ọkọ rẹ nílé àna rẹ lórúkọ jésù ipa wọn lórí rẹ kó di ìtẹ̀mọ́lẹ̀ mo súre fún ọ láàárọ̀ yìí ní kùtùkùtù òwúrọ̀ ó wí pé mo fẹ́ àwọn tó fẹ́ mi àwọn tó sì wá mi ní kùtùkùtù òwúrọ̀ yóò rí mi mo wá olúwa ní kùtùkùtù òwúrọ̀ lórí ayé rẹ ní gbogbo ọ̀nà tó ti ń fẹ́ ìdásí olódùmarè ó yá kó di rírí fún ọ lórúkọ jésù kristi ẹ̀mí mímọ́ kó di rírí fún ọ kó tán ìṣòro rẹ kó tán òǹgbẹ rẹ ilẹ̀kùn àánú ńlá yóò ṣí fún ọ ilẹ̀kùn àánú ńlá yóò ṣí fún ọ àánú yẹn ni kó béèrè lọ́sẹ̀ yìí àánú ńlá àánú ńlá àánú ńlá tí ilẹ̀kùn àánú bá ṣí fún ènìyàn á dàbí ẹni pé ó lọ sẹ́só ni tí ilẹ̀kùn àánú bá ṣí fún ènìyàn á dàbí ẹni pé ìwọ nìkan la gbé ayé lé lọ́wọ́ mo béèrè fún àánú ńlá lórúkọ Jésù olùgbàlà ìṣẹ̀dá rẹ yóò rí àánú gbà àánú tí kì í sọ sòdé já àánú tí kì í ṣe ọkọ̀ wọ̀ àánú tí kì í sì ṣe àánú tí kì í sì sọ. So àánú tí kì í bọ́ sọ́wọ́ àánú tí kì í tẹ́ lọ́wọ́ ẹni tó fẹ́ràn rẹ̀ tí kì í tẹ́ lọ́wọ́ olóore lórúkọ Jésù nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí wàá rí àánú gbà nídìí okòwò rẹ yẹn àánú tí ó mú ọ tàtà jèrè àánú ńlá tí ó yọ̀ǹda ogun ọ̀run ajé fún ọ áńgẹ́lì ajé tí ó mú ọ tàtà jèrè lórúkọ Jésù olùgbàlà ó yá kó rí àánú gbà ògo ni fún Ọlọ́run wa àánú rẹ yóò ṣe ọlọ́run àánú rẹ yóò ṣe ọlọ́run ìṣẹ̀dá rẹ yóò rí àánú gbà nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí mo fẹ́ kó o béèrè fún àánú yẹn kó o gbàdúrà ìṣòro ọjọ́ mẹ́ta kó o lo psalm three kó o lo psalm fifty six bákan náà kó o lo psalm eighty three kó o gbàdúrà yẹn kó o béèrè fún àánú ńlá ọlọ́run lórúkọ jésù ilẹ̀kùn àánú kó ṣí fún ọ ilẹ̀kùn àánú kó ṣí fún ọ ilẹ̀kùn àánú kó ṣí fún ọ gbogbo ibikíbi tó o bá dojúkọ lọ́sẹ̀ yìí lórúkọ Jésù olùgbàlà ọ̀nà yóò là fún ọ àdáwọ́lé rẹ yóò yọrí sí rere lórúkọ Jésù olùgbàlà lórí àwọn ayọ̀ rẹ ìdùnnú rẹ ò ní jẹ korò lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ni mo gbàdúrà gbogbo ohun tí ń bà ọ́ lọ́kàn jẹ́ gbogbo ohun tí ò mú ayọ̀ rẹ kún ọlọ́run ayọ̀ lórúkọ Jésù kó fi ayọ̀ dípò rẹ̀ ta ló lò ní ṣàṣeyọrí májẹ̀mú ka ènìyàn onísáàmù wípé psalm thirty five ó ní olúwa gbógun ti àwọn tí ń gbógun tì mí gbogbo ẹ̀dá tí ń gbógun tì ọ́ tí ń gbógun ti iṣẹ́ rẹ tí ń gbógun ti bísínẹ́sì ẹ ìrìn àjò tó wà gbogbo ẹ̀mí tí ń dáná ogun nítorí tiẹ̀ lórúkọ jésù níwájú rẹ kan ṣubú dandan lórúkọ jésù kan ṣubú dandan ènìyàn tó lẹ́mìí tó lóun ó dojú rẹ bolẹ̀ tó lóun ó dojú ògo ẹ bolẹ̀ tó lóun ó sọ̀rìn àjò tó wà dí rádaràda lórúkọ Jésù olùgbàlà tó bá kọ̀ láti jáwọ́ lórí ọ̀rọ̀ rẹ yóò fàyè sílẹ̀ fún ọ ìlérí àti májẹ̀mú ọlọ́run fún ìwásáyé rẹ yóò wá sí ìmúṣẹ lórúkọ Jésù mo ní yóò wá sí ìmúṣẹ ò ní rí bi ò ní rọ́ràn ọmọ ò kú mọ́ aya ò ní kú mọ́ ọkọ ò ní kú mọ́ gbogbo àwọn olóore rẹ olóore mi lórúkọ Jésù ọfà ikú ò ní bà wọ́n mo súre fún ọ nípa agbára ńlá Kristi lórúkọ Jésù ọfà ikú ò ní bà ọ́ ọfà ṣìṣeṣìṣe ọfà ìdààmú ọfà ìsàn ọfà rukiri ọfà ọfà gbèsè lórúkọ Jésù kò ní bà ọ́ ògo ni fún Ọlọ́run wa ọ̀sẹ̀ yìí yóò dùn fún ọ ọ̀sẹ̀ yìí yóò san ọ́ fún rere ó rí ojú rere ọlọ́run ó sì rí àánú gbà ó rí ojú rere ó sì rí àánú gbà gbọ́ nǹkan tí ìwé orin dáfídì yìí wí psalm eighty six ẹ̀ mo kà láti ẹsẹ̀ ìkẹ́ni ó ní olúwa dẹ etí rẹ sílẹ̀ sì gbọ́ ohùn mi nítorí tí èmi jẹ́ tálákà àti aláìní gbọ́ ìdí nìyí tó ṣe ní ọlọ́run tó sì ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ lórúkọ jésù igbe mi lórí ayé rẹ yóò lọ sílé àṣẹ wàá jadùn àdúrà ẹsẹ̀ kejì wípé pa ọkàn mi mọ́ nítorí èmi ni ẹni tí ìwọ ṣe ojú rere fún nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí lórúkọ jésù olùgbàlà àánú ọlọ́run ó ṣílẹ̀kùn ojú rere fún ọ àánú ọlọ́run ó ṣílẹ̀kùn ojú rere fún ọ àánú ọlọ́run ó ṣílẹ̀kùn ojú rere fún ọ ẹsẹ̀ kẹta wípé sàánú fún mi olúwa nítorí ìwọ ni mò ń ké pè lójoojúmọ́ nítorí ìwọ ni mò ń ké pè lójoojúmọ́ mọ́ gbàgbé béèrè fún àánú ní ọ̀sẹ̀ yìí ẹ̀mí mímọ́ ní kí n sọ fún ọ gbàdúrà ní ìṣọ́ ó lè mọ́ thirty minutes béèrè fún àánú bó o bá ti dúpẹ́ kó o béèrè fún àánú lórí ayé rẹ ó lé mi ó ṣàánú fáwọn tèmi ó ṣàánú fún èmi ó yọ́nú sáwọn tèmi ó yọ́nú sí lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì àánú ńlá Ọlọ́run ó yá kó wá ọ rí ẹsẹ̀ ìkẹrin wípé mú ọkàn ìránṣẹ́ rẹ yọ̀ olúwa nítorí ìwọ ni mo gbé ọkàn mi sókè sí lórúkọ jésù àánú tí ó ṣílẹ̀kùn ayọ̀ táyé ò lè dìbàjẹ́ àánú tí ó múnú rẹ dùn àánú tí ó pẹ́ lẹ́rìn ayọ̀ gbogbo tá a fi ń gbomi jẹ́ lójú rẹ àánú ńlá àánú ńlá àánú ńlá tí ó mú kó pa ẹ́ lẹ́rìn tí ó mú ìpọ́njú lọ tí ó mú òṣì lọ tí ó san gbèsè rẹ tí ó mú ọ pàdé olóore tí ó yan ọkọ rẹ fún ọ tí ó yan aya rẹ fún ọ tó ò ní sí aya ní tó ò sì ní fi ọkọ ní tí ó fún ọ lọ́mọ ìdùnnú tí wọn náà gbègbà ọpẹ́ rẹ àánú ńlá tí ó ṣiṣẹ́ ìyanu nínú ayé rẹ lórúkọ Jésù lọ́sẹ̀ yìí ìṣẹ̀dá rẹ rí gbà ògo ni fún Ọlọ́run wa ògo ni fún Ọlọ́run wa lórúkọ Jésù olùgbàlà ni mo wí bí o ti ń rí àmì yẹn ṣe lórúkọ Jésù ìwọlẹ̀ rí kàn ọkàn rẹ yóò balẹ̀ lọ́sẹ̀ yìí ò ní sì ṣe ò ní sí oorun sùn ò ní sí oúnjẹ jẹ ò ní rọrùn ò ní rí bi yóò sì dára fún ọ ikú ò ní wọlé ẹ ẹsẹ̀ abánisọ̀fọ̀ kò ní wọlé tọ̀ lórí ọmọ lórí ọkọ lórí aya ẹsẹ̀ abánisọ̀fọ̀ àwọn afẹ́kúnranilọ́wọ́ kò ní wọnú ilé rẹ lórúkọ Jésù ni mo pe ogun ọ̀run láti máa ṣọ́ ìwọlé àti ìjáde rẹ láti rọ̀gbà yí ọká psalm thirty four ó ní áńgẹ́lì olúwa yí àwọn tó bẹ̀rù rẹ̀ ká ó sì gbà wọ́n lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì àwọn ogun ọ̀run ìgbéníjà àwọn ogun ọ̀run ìrànlọ́wọ́ àwọn ogun ọ̀run ààbò àwọn ogun ọ̀run ojúrere àwọn ogun ọ̀run ajé àwọn ogun ọ̀run ìbùkún ó yá ká rọ̀gbà yí ọká ká wà ṣàṣeyọrí ò ní gbé sájò ò ní rá sájò ò ní gbé sájò ibi ò ní bá ọ ìrìn àjò tó rìn yẹn lórúkọ Jésù àríyè ló rìn ò ní kábàámọ̀ ìrìn àjò ò ní lásídẹ̀ǹt plẹ̀rẹ̀ ò ní crash ibi ò ní bá ọ ògo ni fún ọlọ́run wa bó wọ ọkọ̀ ojú omi bó wọ ọkọ̀ ilẹ̀ bó wọ tòfurufú àánú ọlọ́run yóò pa ọ mọ́ ògo ni fún orúkọ rẹ̀ Jésù Kristi olúwa wa àmín àmín àmì lórúkọ jésù bá mi fi àdúrà yìí sí gbogbo àwọn olólùfẹ́ rẹ bí o sì ti ń ṣe yóò dára fún ọ ọkàn rẹ yóò balẹ̀ wàá rí ọwọ́ agbára ọlọ́run sí rere nínú ayé rẹ lórúkọ jésù síwájú sí i má gbàgbé pé dìde jésù o ti súnmọ́ tòsí gbègbè ayé wà mímọ́ ìwé Hébérù orí kejìlá ẹsẹ̀ ìkẹrìnlá ó ní ẹ lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo àti ìwà mímọ́ ó ní láìsí èyí ni kò sí ẹni tí ó rí Olúwa kó o lè bá rí Olúwa nínú àdúrà yìí kó o sì lè rí ní ayé tí ń bọ̀ kó o lè wà nínú ayọ̀ ayérayé ẹ ká gbègbè ayé wà mímọ́ ẹ ká dúró nínú ìfẹ́ Ọlọ́run lórúkọ Jésù yóò dára fún ọ bí o bá ń fẹ́ ìrànlọ́wọ́ àdúrà àbí